هو دعوة الحق والذين يدعون من دونه لا يستجيبون لهم لا يستجيبون لهم بشيء إلا كباسط كفيه إلى الماء ليبلغ فاه ليبلغ فاه وما هو ببالغه وما دعاء الكافرين إلا في ضلال èyí ni ètò ìpè òdodo tí yóò máa dé sí etí ìgbọ̀nyín níkànnì yìí one oh seven dot nine fm ní aago mẹ́fà ìrọ̀lẹ́ tí bàbá wa Ṣàmùsùdín Ṣítù tí a mọ̀ sí bàbá ẹlẹ́jà ṣe olùgbọ́wọ́ rẹ̀ pé kí ẹ̀san rẹ̀ lọ máa bá bàbá wọn ṣètò ṣótáyọ̀ tí a mọ̀ sí bàbá ẹlẹ́rọ ní abúlé séríkì ọ̀gbọ́mákin àwọn afáwọ̀ àgbà tí wọ́n máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ náà fún wa wọ́n náà ni samahatu sheikh al-imam ishaq abọlọ́rẹ́ muhammad al-awwal habibahumullahu tí wọ́n jẹ́ imam da'watul haqq central mosque alẹ́mẹ́ abẹ́òkúta ẹ̀ máa bá wa ká lọ. الحمد لله وكفى ثم الصلاة والسلام على نبينا مصطفى وعلى آله وأصحابه وعلى كل من تمسك بسنته إلى يوم الجزاء أما بعد فيا عباد الله الكرام السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته lẹ́yìn ọpẹ́ ilé tí a dá fún ọlọ́run ọba Allah. alhamdulillahi. ọba tí a dúpẹ́ fún òun náà ni. yáàzàlì jalali wà yáàzàlì júdì wà lè kààrọ̀ mi. ọba tó gbọngbọ́n jùlọ ọba tó yẹ kó ló ta wá lọ́rẹ̀ mítà ń lò lọ́wọ́ lọ́fẹ̀ẹ́ yìí. yáàzàlì wàlì wàzàlì ìfisàní wà ní àmì. وذا الإحسان والنعم Ramadan wa lọ́dún yìí báyìí ó ti di 29 lónìí lélẹ̀ tí a fi ti ń palẹ̀ mọ́ kalẹ̀ fún ọdún díẹ̀ díẹ̀ atọ́rọ àlékún ọlá ọlọ́run fún àníbà Muhammadu sallallahu alaihi wa sallam àmì ọlọ́run àlékún yánú rẹ̀ kó bá ṣí fún àṣùhábà bákan náà kó jọ àwa náà kọ́lọ́n kó fẹsẹ̀ wa nílẹ̀ lójú ọ̀nà òdodo ó gbọ́mọ̀ ya wa olùjọ́sìn fọ́lọ́run tí wọ́n ti rí kọjá lọ Eh, kọ́lọ̀n kó jọ kó má ṣe bá wa kẹ́ wọn eh, kọ́lọ̀n kó bá ṣe kú ní ìsinmi fún wọn àwọn èèyàn tún ti lọ nínú Ramadan yìí náà kò sí tá a fẹ́ máa ṣe náà fún gbogbo àwọn ènìyàn tí wọ́n ti lọ báyìí náà jọ ká máa bẹ̀ lọ́hùn fún wọn kó kọ́lọ̀n bá kẹ́ wọn lọ. a tún kíra wa káàbọ̀ lónìí sínú ètò yín ètò wa ìpè òdodo eléyìí tí a ti ń ṣe àwọn àlàyé òfin ẹ̀sìn Ọlọ́run ọba fún wa pẹ̀lú sábàbí ọmọ ìyá wa ilé tí wọ́n ṣolùgbọ̀wé ètò yìí kọ́rọ̀ kọ́ mọ́ṣẹ̀bà ṣàlékún ẹ̀mí gbígbà tààrà fi ara fún wọn àti àlékún rísíkù halal lónìí bá ṣe ń sọ fún wa kó Ramadan wá di 29 èyí tó kù ká tún tètè rán wa létí òun náà ni pé ta bá gbọ́ kéde láti ẹnu sultan ẹni tí ń ṣe lórí àwọn mùsùlùmí lórílẹ̀-èdè Nàìjíríà ta bá gbọ́ hafizahullahu wa ra'ah ta bá gbọ́ tí wọ́n bá kéde ní alẹ́ ètò ní pé wọ́n ti rí oṣù níbì kan lórílẹ̀-èdè nàìjíríà ń bí táwọn wá sípè dọ́dọ̀ wọn tí wọ́n wá kéde fún wa ìtumọ̀ eléyìí náà ni wípé ajásípé ọ̀la ti ń ṣe ọjọ́ júmà ó náà ní ọjọ́ ọdún wa nìyẹn ṣùgbọ́n tí sòlítọ́ọ̀nù ò bá ti kéde tí wọn bá ti ní wọn róṣù ìwọ má yà alágídí má yọ onífẹ̀ẹ́ nù ìwọ má yọ onígbéraga má yọ onígírímọ́ káyò farabalẹ̀. Abdullahi ibn Umar radiyallahu anhuma. Ṣé o mọ̀ pé kìí ṣe èmi àti ẹ la máa kọ́kọ́ ṣe Islam? Kìí dẹ̀ ṣe bàbá èmi àti tiẹ̀ náà ni a máa kọ́kọ́ ṣe Islam lórí ilẹ̀ ayé. Àwọn tẹ́lọ ń dẹ̀rán sí wa, kìí ṣe bàbá wa lọ́lọ́run rán sí wa, kìí ṣe ṣe àwọn wa tàlọ́lọ́rán sí wa láyé ànábì sallallahu alaihi wasallam báwo ló ṣe wá ṣàlàyé ẹ̀sìn ẹni tí bá nàbí ṣe ṣàlàyé ẹ̀sìn ọba ti tẹ́ lọ́rùn tí ẹ̀ ẹni náà fẹ́ sọ́ra rẹ̀ díkẹ̀ sí torí ẹgbẹ́lẹ̀ lónìí káfílẹ̀ ṣe mọ̀kọ́ dímọ̀ pé ámbùlá sán ṣe lélẹ̀ Anna Rasulallahi sallallahu alayhi wa sallam dhakara Ramadana faqala Abdullah ibn Umar radiyallahu ta'ala anhuma ọmọ Umar tí ń ṣe Abdullah ó ní Ànábì sallallahu alayhi wa sallam ń bá àwọn sọ̀rọ̀ ọjọ́ kan Ànábì wá mẹ́nu kan Ramadan ṣàlàyé ìṣẹ̀lẹ̀ Ànábì wa ń sọ wípé látẹ̀sùmù hàtàtàrọ̀ wùlẹ̀ hìlàlà. Òyíṣẹ́ alábalẹ̀ látẹ̀sùmù hàtàtàrọ̀ wùlẹ̀ hìlàlà. Ànábì ni ẹ máa ti bẹ̀rẹ̀ àwẹ̀ Ramadan nù. Hàtàtàrọ̀ wùlẹ̀ hìlàlà. Àbíkẹ́ Arábìnrin bá kan náà ẹ máa tí ìtúnu ọdún, ẹ máa kéde ọdún fúnra yín. Láàdùbù ti rú. Ẹ máa sọ́pọ̀ rẹ̀ ní gbígbà, ẹ sì máa gbà. Tàtàrà ooo. Ẹ mọ̀ wípé ẹ sì máa gbà tànà ibi sọ náà, òun náà ni pó lè lọ jẹ́ ọgbọ̀n kìí kẹ́ ṣe máa gbá kẹ́lẹ̀ mi máa tún ṣe ọ̀rọ̀ tó pẹ́ ẹ́ẹ́dẹ́ máa gbá lọ kágbogójì ìgbà yẹn ẹlẹ́wọ̀n bẹ́ẹ̀ tí láti ṣe ń kó káàkiri nígbà tó fẹ́ gbà fánà bí tó dẹ̀ pẹ̀rẹ̀ mùsùlùmí kí ló rọ́lù ẹ̀. wàhálà tó fìtìrù. àwọn ibi náà máa ti túnú àwẹ̀ ẹ máa ti ṣọdún. àtàrà oòrùn. títí tẹ fi máa rí pé ìlétèṣì yẹn ẹlòmí àrò pé bí ọmọ kéwò òun kan ni Abdullahi bin Umar yìí kò sáàfà kan láyé lónìí àtàwọn tí wọ́n ti lọ àfà kan àbí gbogbo àwọn tí wọ́n ti lọ ni ṣéèkù kan ni òsáàtù kan ni mùdírù kan ni khalifa kan ni ìmáàmù kan ni gbogbo àwọn tí wọ́n pẹ̀rẹ̀ àwọn lóríṣiríṣi ipò táwọn èèyàn ń pè wọ́n láyé lónìí Abdullahi bin Umar kì í ṣẹgbẹ́ ní kankan nínú wọn. a ń bèèrè káwà sọ pé yóò ṣe gbé èmi àbẹ́yìn o torí ọ̀rọ̀ tóun bá ti sọ pàánà bí sọ ọ̀tọ́rítì náà sọ̀hábà o ọ̀rọ̀ ẹ̀nà ni ká tẹ̀lé ká lò ọ̀rìnlẹ́gbù màálẹ́ ikọ́ torí ó súwa lónìí àti ẹ̀mọ̀ tí àmọ́tafẹ́ sọ pé ó ṣẹlẹ̀ sáwọn èèyàn nílàkàí wọ́n ní pènijà ni bí àti ẹ̀mà sọ kí ló ń bí káwọn èèyàn máa mọ̀ọ́mọ̀ ṣàgídígírí mọ́ káyì mọ́ṣù kalẹ̀ ìmọ́jọ́ kalẹ̀ dé ọdún ìmọ́jọ́ kalẹ̀ dé ààrẹ káwọn èèyàn dẹ̀ máa sọ pẹ̀lú confidence wọ́n dẹ̀ máa sọ authoritatively who are you to be saying this ta ní ẹ́ láti lè máa sọ̀rọ̀ eléyìí Ah, ah. hmm. ẹ̀rọ ọlọ́run ọba ọba ẹ̀ ah, jẹ́kẹ̀rọ ọlọ́run bá ẹ̀ o ọba tó máa ń fi ní ṣe tó bá wù ní ọ afáwọn àgbà bílẹ̀bì náà rú ní ànábìnrin tí ẹ bá wá rí pé kúrúkúrú ọjẹ́ kẹwàá rí pósù ti lé ó ní tó kù tẹ máa ṣe náà ni pé ẹ wá fi òǹkà yẹn ẹ ka òǹkà yẹn jẹ́ kó pọ́gbọ̀n nítumọ̀ rẹ̀ ẹ rí pé oṣù lé ní 29th of Shaban ẹ wá ka òǹkà shaban ẹ jẹ́ kó pé ọgbọ̀n ẹ̀rí póṣù lé ní 29th of Ramadan èyí tí ṣe rà òní ẹ Ramadan kó pé ọgbọ̀n anábì ló sọ̀rọ̀ ìta lọ́rọ̀ tí ẹ ó ní ìdàjẹ́ ànákìlù bátọ́lá làákìlù gbogbo mòrò báyìí ṣe báyìí ẹlòmí àti máa ṣe fáàrí pé ṣáàtọ̀ náà bá a ṣe calculate rẹ̀ náà lè ṣe rí èkótokòtó bá a ṣe calculate rẹ̀ náà lè ṣe rí nígbà tó wá calculate rẹ̀ tó wá rò pé bẹ́ẹ̀ náà lè ṣe rí kí ni wáyí tó fi calculate ṣọ́lá ló sọ mẹ́kó kò rú bẹ́ẹ̀ bí wọ́n ló sọ fórí ara rẹ̀. àbínú bínà kìlì lábílẹ̀ ọkùnlé fàárẹ̀ tàbí rú. torí ilé ibù kátàkà bá àwọn èèyàn sódúdọ̀ ọ̀rọ̀ nǹkan ń ṣẹlẹ̀ sáwọn èèyàn láyé ìgbéraga ti pọ̀ jù. àdéhùn bínà kùlé lábílẹ̀ ọkùnlé kátẹ̀lé bá náà bọ́lá ń ṣe ní kànáà bí sára yìí. lábìlì ákìlì fún tàbírú. lábìlì ákìlì kì í ṣe pé kí a máa fi rò ríro. aláàtẹ̀kùn ní haka máa ń fi tíì wa. pẹ̀lú pé fili islam wọn farada bihin nabi yóò fatilkalẹ̀ hukimu bí lọ́wọ́ afáwá ń ṣe fún àwọn onítà ń kà fún àyí ni pé gbogbo ọgbà yóò in àtàlà hukumu gbogbo wa tó bá ti mú ìdájọ́ kan wá nínú ẹ̀sìn ìsìláàmì ni o látọ̀dọ̀ ọlọ́run definition ni o kò wá fẹ́lẹ̀ ọmọ yàwó mùsùlùmí kàkàkiri ayé ẹ palẹ̀ mọ́ tàbá gbọ́ pé wọ́n róṣù léni ọ̀la júmà ní ọdún tàbá ti gbọ́ pé wọ́n róṣù léni ààrẹ wá di ọdọgbọ̀n nìyẹn a jẹ́ pé sátidé ní ọdún ilé yẹn nìgbàgbọ́ tó gbọ́dọ̀ wà lẹ́mí mùsùlùmí òdodo mùsùlùmí gidi kì í ṣe kí wọ́n sọ kì í ṣe ṣéèkù sọ pé kì í ṣe mùdírù sọ pé hasta ah, ló ń jẹ́ bẹ́ẹ̀ who are them ta ni wọ́n who are those people tára rẹ̀ ni wọ́n yẹn torí díẹ̀ yìí àbíká kíyèsára o a ń tẹ̀síwájú lónìí nínú ìdánilẹ́kọ̀ọ́ wa láti jẹ́ kí a mọ̀ bí Ọlọ́run bá ṣe pàtàkì àwọn mùsùlùmí tó lórí ilẹ̀ pàtàkì tó pàtàkì wa yánà láti náfàánà àti tẹnubọ̀ gboríṣiríṣi àwọn asset eléyìí tó gbọngbọ́n nínú ìṣẹ̀mí ẹ̀dẹ́ ènìyàn lórí ilẹ̀ ayé asset tá ń ṣàlàyé tá rẹ̀ lọ́wọ́lọ́wọ́ náà ní tó ní ṣe pẹ̀lú ìdílé lọ́kọláya. a ṣàlàyé pé gbogbo ọkọ àtìyàwó a jẹ́ ká mọ̀ wípé yìí tó pàtàkì jù ó náà ni pé ká ṣàtúnṣe ká make sure wípé àwa yanjú sí ohun tó bá ń ṣẹlẹ̀ nínú ilé wa àwa mẹ́nu débi eléyìí lánàá a ní ọ̀pọ̀lọpọ̀ ìdílé ti dàrú ohun tó dẹ̀ sábà jẹ́ kí ìdílé yẹn dàrú ni pé ọ̀rọ̀ bẹ̀rẹ̀ díẹ̀ báyìí títí tó fi kíní ẹ fi di ogun tó fi di wàhálà tó fi búrẹ́kẹ́ tó fi fẹ́jú ìjọ odi ọjọ́ àkọ́kọ́ náà fi bẹ̀rẹ̀ ó di ti di oṣù báyìí nísìnyí o tinú ilé àwọn ẹlòmíì ó ti di odi ọdún o ọkùnrin míì ti pàyàwó tì ní ìsinyìí kì í dẹ̀ ṣọ̀rọ̀ ọdún kan ló ti súnmọ́ mọ́ òun ó kàn wà níbi aláìsí ni o obìnrin míì ti ó ti yànda ọkọ ní ìsinyìí táwọn ti jọ ní nǹkan kan jọ sọpọ̀ mọ́ ó ti ń ka oṣù ó ti ń kọdún o ibi tó rẹ̀ ti ń bẹ̀rẹ̀ níbi nǹkan kékeré. wà ní mùràtún ní kọfà tí mi ń bá lè hà ní ṣúzán àwọn ìrọ́bọ̀. ayà tàwà kà fún aláàna tó wà ní ṣúrọ́tù nìsá yìí. fàlájú náà alẹ́ yìí máa ayò súnlẹ̀ ha bẹ̀yìn náà máa súnlẹ̀ ha. ẹ ẹ̀ torí tọ́lọ́run ẹ ẹ̀ fi àpọ́nlé oṣù rọ̀mọ́dọ́ nínú. ẹ ní tó máa ṣe náà ni pé ó ti ń ṣìwàhù ó ti change àwọn bẹ̀rẹ̀ báyìí báyìí kan lẹ ṣe bẹ̀rẹ̀ iná ṣe àmọ́ bẹ́ ṣe bẹ̀rẹ̀ ńgbà yẹn ah. ọkọ̀ torítọ́ lọ́hun wọ ẹlòmífẹ́ fẹ́ sísà nígbà yẹn kọ́ lọ́hun tó sọ pé wọlé ló máa padà rí fẹ́ ìyàwó wọn náà wò mo fọlọ́wọ́n bá bẹ̀ẹ́ obìnrin pọ̀ láyé gan ń ṣe lọ́lọ́run kọ́dà rò pé wọ́n máa rọ́kọ ní àwọn míì wà tán tí rọ́kọ ní kódà àwọn àpá tún ti gbá wọn tún náà ṣáájú fún wọn bá rọ́kọ. ní wá ń ṣẹlẹ̀ láàárín ẹ̀yìn ẹ̀ ẹ̀yin ẹ̀ ẹ̀yin ẹ̀ kò síbi tí ò sí kò sílé tí ò sí gbọ́mí sí omi ètò. ọlọ́run bá ní ẹ̀ṣàtúnṣe ní o. wọ́n dìrọ̀ tí ilé àǹfòsùn ṣún. torí pé ń ta rí ní ìsinmi pé ẹ ti bẹ̀rẹ̀ sí ẹ ti dára inú ọkọ ọkọ náwó sí ìyàwó mọ̀yàwó náà sọ pé oníkàlùkù wá ń dáàbò bò nǹkan ẹ̀. ẹwà dìkọ́ máa fọ́ kankan mi o má débi property mi o wọ́n lọ má Mm. ẹjá bẹ̀rẹ̀ ọlọ́run. ọ̀sọ́lẹ̀ ọkọ̀ yìí. ọ̀sọ́lẹ̀ ọkọ̀ yìí ẹ̀yin tẹ́ ẹ wá fẹ́ bá wọn dá sí i là ń sọ fún náà lánàá yìí pé ẹ̀yin àfa ẹ̀sìn wàláì àwọn àfa àròjọ́ lálẹ́ kìámọ̀. àwọn ìmáàmù kan àròjọ́ lálẹ́ kìámọ̀. wọ́n ti ní kí wọ́n ní kẹ́lò yín bá àwọn èèyàn kó bọ́kà tẹ̀ ó dá sọ́rọ́ ìṣe ló tún báyàwó ṣe ṣìnà. ìmí tún fìlọ̀ kulọ̀ lọ́yàwó. ìmí tún ṣáájò fún ọkọ. ó

bákan náà àwa tá a jẹ́ bí ìdílé ìyàwó ìdílé ìyàwó ẹ̀fọ́ ọmọ yín lọ́rùn ilẹ̀jọ́ gbélé ọkọ eré olè yín jẹ́ kọ́mọ yín tí ma èlé náà túnbọ̀ ṣe lé moṣú ó tún bọ̀ àbí ó tún fẹ́ darapọ̀ mẹ́gbọ́n ẹ̀ ah ojú ọ̀dẹ̀ tí ẹ dá sí kílé wọn tò ní ẹ má dá sí kílé àwọn ọmọ yín máa dàrú ojú ti ẹbí táwọn ọmọ wọn wá ṣe lé moṣú ń lé wọn ṣí ọ ẹbí eléyìí tó sọmọ lọ́lé ọkọ tó tún gbà lálejò padà àwọn bàbá wa dáadáa tànà tó bá ti ń sọmọ lọ́lọ́ kan sí mọ́ máa sọ fún pé wo bí dáadáa èsì ara rẹ̀ ń bí mọ́ èsì ara rẹ̀ líbí mọ́ èsì mò ń bọ̀ líbí wá sí ìjọ méjì ìjọ mẹ́ta o àwọn bàbá dáadáa àwọn ìyá dáadáa tànà wọ́n ṣe rí nìyẹn tọ́mọ wọn bá fẹjọ́ sùn wọn ọmọ ọlẹ́sẹ̀kẹsẹ̀ ẹ̀yìn ọkọ ẹ̀ náà máa gbè sí báwọn bàbá ṣe ń ṣe nìyẹn. wọ́n sún lérò kọ́ yìí. ń sápẹ́ ìpínlẹ̀ ògàngàn nìyẹn wá yanjú sí ni. wọ́n tún sínú ìwájà ìtakùn. bẹ́ẹ̀ náà nìdílé ọkọ náà kí ló dé tẹ̀ ń mọ́yàwó ọmọ yín kí ló dé. ìyá ọkọ bàbá ọkọ ẹ̀gbọ́n ọkọ àbúrò ọkọ kí ni pọ́blẹ̀mù yín kí ló dé. ẹ̀dẹ̀ bẹ̀rù ọlọ́run. ẹ jẹ́ kálàáfíà ìjọba nu ilé ṣe wọ́n

ṣe hàn lọ́wọ́ sí àwọn obìnrin àwọn first wife àwọn ìyàwó àkọ́kọ́ àwọn máa lọ ṣe mítìnì ìyàwó àkọ́kọ́ àwọn fẹ́ǹsì kọ́kọ́ má lè gbé mi wọlé tọ́kọ bá ti wá ṣèkejì àwọn gang up a máa bá ìyàwó tí wọ́n fẹ́ lé ọ̀rẹ́ wọn a máa bá aṣọ́rogún àwọn ọ̀rẹ́ ìyàwó <laughs> wàláì ayóbìnrin Ah, ẹ lọ bẹ̀rẹ̀ ọlọ́run arábíà náà pọ̀lọ́ yín kéré gan. Allaha kana bima ta'maluna khabira. kí ló kan ọ̀rẹ́ ìyàwó láti máa bá ìyàwó ìyàwó tọkọ ọkọ rẹ̀ wọ́n fẹ́ bá aṣorogún máa tẹnubọlẹ̀ sọ̀rọ̀ rẹ̀ máa ṣọlọ́ṣọ rẹ́sẹ̀ máa yán lódì kí n tiẹ́ ìwọ náà fẹ́ lé ni kí ni pọ́blẹ̀mù ẹ bẹ́ẹ̀ náà lẹ́lòmíì náà òun náà délé ọkọ ó bá yan àwọn èèyàn wájú ló bá gùn wọn gàràgàrà ló bá tún sọ fún àwọn ẹ̀rẹ́ pé àwọn ilé máa jẹ́ jù wọn àwọn ilé ìbàjẹ́ ẹni tó máa lé àmúnukó súnú kò fẹ́ sún máa ti dànù máa gbà kó tí ń díẹ̀ kí ni iṣẹ́ iṣẹ́ òòtẹ́ òrónújọ́ tó máa kúrò láyé yìí kó tó máa ṣe ìgbésí ayé rẹ̀ bó ṣe ń ṣe yìí ah, ẹjá bẹ̀rẹ̀ ọlọ́run ilé pàtàkì púpọ̀ ọ̀pọ̀lọpọ̀ dílé lónìí ló ti ní ìṣòro tó pọ̀ kí ni solution sọ́pọ̀lọpọ̀ àwọn tá à ń sọ yìí yìí tó jẹun tó pàtàkì jùlọ tá a lè fi jẹ́ kí ìdílé wa jẹ́ ìdílé aláyọ̀ inú èèyàn máa ń bàjẹ́ tí wọ́n bá rí ohun tó ń lọ ń gbòòrò ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tí wọ́n kún gbòòrò lónìí tí wọ́n ti di ìdàkudà sí gbòòrò tá a bá kíyèsí ẹ rí i pé ìyá àti bàbá ti dàbí jẹ pé ẹ lọ tẹ bá súnmọ́ mi inú wọn torí ẹ bá sẹ́tù tẹ́ ẹ béèrè béèrè lọ́ọ́ pé tẹ́ẹ̀dì ẹ ń kọ́ mọ́mí ẹ ń kọ́ ẹ rí i pé wọn ò sí pọ̀ mọ́ ti pẹ́ òun ló túbọ̀ ṣokùnfà bàbá àtijọ́ tó wà pọ̀ pàápàá àti rọ́mọtọ́ iṣẹ́ ńlá ni ká má ti sọ pé bàbá wà lọ́tọ̀ ìyá wà lọ́tọ̀ ó máa ń ṣàkóbá tó pọ̀ gan fún gbèsè ayé ọmọ ìyẹn gangan tó kẹ máa rò ó tó kẹ máa rò ó tó kẹ máa rò ó kẹ yẹn tú ó tó rò kí ní a lè ṣe tó jẹ́ solution sí ìdílé àkọ́kọ́ nù rẹ̀ tó pàtàkì jù náà ni ìmá wa idaratul ká gba òfin ọlọ́run nínú ilé kọ́kọ́ fàyè gba wáàsí kíyàwó fàyè gba wáàsí tó bá ti ń ṣe kankan láàrin ara wọn. Wa rabbika la yu'minuna hatta yuhakkimuka fima shajara bainahum. Ọlọ́run bá ní mo fi, ọlọ́run ni mo búra o, mo fi ẹ̀mí rẹ̀ Muhammad mo fi búra. Wa rabbika. Mo ń búra fún rẹ̀ ànábì sọ̀rọ̀ sọ̀rọ̀ ìpé ọlọ́run fẹ́ra ń búra fún ànábì sọ̀rọ̀ sọ̀rọ̀ ìpé àwọn ẹni yóò ti dolùgbàgbọ́ òdodo ọlọ́run àwọn àfáà àwọn ọ̀sáàdì àwọn ìmáàmù ìyàwó mùdírù yìí wọ́n gbọ́lọ́ngbọ́ lódodo pàpẹ mọ́ra ìmánì ní rárá ń pa ò. láyú mínú náà. sátọ́ mà pé yàn gbọ́lá ń wọlé ẹgbọ́n tọ́lá wọn sọ. àtàyù hakimu kẹfì mà ṣàjára bẹ́ẹ̀ náà hàn. ọlọ́wọ́ ni ó dìgbà tó bá tún jẹ́ pé tó bá ti ń ṣẹlẹ̀ láàárín wọn tí wọ́n ànábì bá ti sọ òun máa dúró ẹrú ọ̀rọ̀ oṣù tá sọ náà nísìnyí. Hmm. ẹ mọ̀ kí n táwọn afimọ̀ pé yàn ní mọ́nì ló bá dúró pé ìtànà zátún ọlọ́ni tẹ́ bá ti ń fa ọ̀rọ̀ láàárín ara yìí. ẹ sọ̀lọ̀ ìyẹn gan ibi tàbí máa so àṣírí ma n sáré túta fi mọ́lẹ́bù ìmọ́ ní èèyàn ọrọ ṣẹlẹ̀ nínú ilé láàárín ọkọ àtìyàwó ọ̀nà ẹjá tó sáàt ẹjá pé ẹjá tó àfẹ́ ẹ̀sìn kọ́ bá wa dá ni kì í ṣàfà pé ah ìdílé yẹn kẹṣẹ sára fi kan a yín wọn ní kẹ

dúró lórí pé ń tọ́lọ̀ ń bá sọ ń tàn náà yẹ sọ tọ́lọ́lọ́sọ ó lẹ́wọ́n máa fi darí inú ilé. ọmọ láyé jidú fi anfusihim harajan mimma qadayta wa sallimu taslima. lẹ́yìn ìgbà tó wá ti wá bá yín fọ̀rọ̀ ọlọ́run yanjú rẹ̀ tó bá yín fi àdìsàn náà bí yanjú rẹ̀ sọ́lọ́sọ́lá. fi anfusihim harajan. ìta ah, ń kà sọ́lọ́tù nìsá fọ̀rọ̀ ọlọ́run yanjú rẹ̀ ọkọ àbíyàwó òtún ni ma wá gbọ́n mú kò tún ni máa wá ṣagídí kò tún ni wá kọ̀jálẹ̀ pé kí lọ sọ yẹn. wáyé sẹ́lẹ̀ mò máa ń. ibi àtìyàwó yẹn náà dé lónìí ó lè yanjú wàláhì ó lè yanjú ń kan ní ìta tó fi máa yanjú ni pé ẹ ẹ kọ́kọ́ gbà kíyàwó gbẹ̀bí kẹ́ ara tíjà bá ti ṣẹlẹ̀ ẹ má jà tanra wa ajọ́ máa ṣẹra wa lásìkò gbà yẹn. láwùlà fúnlò. àti ah, kì bá ń ṣe fáà sàmójú kúrò fún rẹ ni. láwùlà àtàgán fúnlò. èmi ò jẹ̀bi ẹ̀ pàápàá o gbọdọ níbi tó bá kò láwùlà fúnlò. kúkú ni fáwọn ni wọ́n ṣẹ̀ ni náà máa níbi mọ́ o. Làúlà àtàgọ́ fún ló. Ah, Tíkè bá ń ṣe pé ọkọ ó ń ṣàmójúkúrò fún ìyàwó ni. Làúlà àtàgọ́ fún ló. Ọkọ gbọ́dọ̀ máa ṣàmójúkúrò fún ìyàwó, ìyàwó gbọ́dọ̀ máa ṣàmójúkúrò fọkọ. Làúlà àtàgọ́ fún ló. Tí a bá wá takú pé mi nígbà kò tún tẹ̀lé bá mi tọ́. Máa tọ́ bá onire onire ni bá ṣí àìsọ onire ni bá ṣí àṣọ ẹni tẹ́ẹ̀jọ́ ń gbé tẹ́ẹ̀jọ́ kọ́lé tìráyìn pàápàá kúrò nígbàjọ́ ń lu yàrá ìgbé ara yín táàbá máa mójú kúrò fúnra wa a ní ìrìyàn bá gbìyàn máa lọ́dá gbégbó ni tó wọ́n fẹ́ máa lọ́dá gbégbó kò ṣeé ṣe àwọn tó lọ́dá kọ́lé sí gbóúnjẹ́ kìíní àná pàápàá náà àwọn èèyàn ti ń kọ́lé súnmọ́ wọn kò sọ́gbà àríwá dọ̀dọ̀ wọn ni ṣá inú ilé ayé la wa inú ilé ayé la wa ṣe hàlúwá sí àwọn ìdìbò àtàwọn ni kò disturbance yẹn kan gbọ́dọ̀ pọ̀ jù ìyẹn èyàn má pariwo òru disturbance ọ̀sán ti tó lọ́tọ̀ ẹ má tún dájọ́ òru. ìṣàlẹ̀ habibu bí máa ń yà àti kàfí ìrọ̀gọ̀dé. ìrẹ ọkọ ìrẹ ìyàwó. ìṣàlẹ̀ habibu. ẹ má gbẹ̀tàn jẹ ẹ má gbẹ̀tàn jẹ o. ìṣàlẹ̀ habibu. kì í ṣe olólùfẹ́. bí máa ń yà àti kàfí ìrọ̀gọ̀dé. wọn lẹni tó dó tì ẹ nígbà tí gbogbo nǹkan ń lọ gbẹdẹgbẹdẹ. ìṣàlẹ̀ habiba al-mashhudu fil-mihani. Ìgbà tí nǹkan lé sí nǹkan lágbára. Iná alẹ́hàbí bá wà lè máa ṣe òdò òfin lèmi hà ní. Torí ìdí èyí. Wà á ẹ̀zọ̀ mú lè ṣó Ìdí fi lágbára jù nínú ìfẹ́ láyé. Yáyà àti ìbìlà àṣàbàbí. Ó ní ó ní pé mo ṣàkàn nífẹ̀ẹ́ naturally. Yáyà àti ìbìlà. Ṣé gbàgbé natural love tó wà ń gbilẹ̀ ni? Natural love tẹ́ fi ń tẹnubọra ń lẹ́nu jọ kìíní ṣe pé méjèèjì náà lẹ́rí ní tí bàbá rẹ̀ ò lè bá ṣe ló ń bá ṣe yẹn. wọ́n á sọ mú ní kú bí. wọ́n wá yọ kó wá kórìíra rẹ̀ tó tó báyìí. máa yẹ ti fìlà sábà bí. àánú obìnrin yẹn dẹ̀ ń ṣe mí. wàhálà yóò bá dẹ́lu fi sílé wà fi àlà ní. kí ló dé ṣáánú rẹ wútọ́lọ́ ọmọ lára. wútọ́lọ́ ọmọ lára wútàwọn ọmọ rẹ̀ náà wútọ́jú ọ̀la tiẹ̀ lọ wújọ́ tí bá dákẹ́ tẹ̀mí bọ́ lára rẹ̀. kò dá kéèyàn dákẹ́ kó lólùfẹ́ èèyàn wà nínú ẹni rẹ̀ ń dùn wípé adúpẹ́ ìgbà tí òkú náà ń kọ́ kí láǹfààní rẹ̀ láyé ìbànújẹ́ náà kọ́ ló jẹ́ fún ni tó nìdí èyí ẹja túnlé tò a sọ ìyá fi ń padà sí ká tò gbogbo ata ń dá sọ̀rọ̀ àfi eléyìí náà ṣiṣẹ́ wà sí fún wa náà ọlọ́run ká ṣan tá a fẹ́ dá sí i ká má dá sí máa bu wá lọ́wọ́ tó máa padà jẹ́ aburú fún wa فليحذر الذين يخالفون عن أمره فليحذر الذين يخالفون عن أمره ẹ̀yin èèyàn mi à ń palẹ̀ mọ́ fọ́dún báyìí. àwọn tó sí bàwọn fìtìnà tó ní àwọn yóò sí bàwọn àdàbùn ní alẹ́. eléyìí pàtàkì púpọ̀ bá a ṣe ń sọ fún wa pà ń palẹ̀ mọ́ kalẹ̀ fọ́dún a lè sọ pọ̀ lálọ́dún o. lẹ́bí náà yóò kọ́ lífò náà ní àmúrí. a lè sọ pọ̀ tún lálọ́dún o aláwa ò ní yà nígbò bọ́lọ́ ń ṣe gbé kàlámà máa lò ó àwa ò ní jọ wọ́n àwọn eléwo ni Sheikh Abdulwasi àwọn onífẹ̀ẹ́ inú àwọn alágídí àwọn tí ẹ pé tinú mi ni màá ṣe àwọn tí ẹ pé orí kìfìrà ọ̀nà ni wọ́n gbà àwọn ọmọ bí òtẹ́ kì í gbọ́ bí òkàbùkù kì í gbọ́nà àwọn ọmọ májẹ májẹ máa jẹ máa máa máa orí kìfìrì àwọn náà nìyẹn. fàlìyà hadari lẹ́bìnà yóò lè fún ní àmúrí yìí. kí lẹ́tẹ̀ máa sábà ṣẹlẹ̀ táwọn èèyàn tó máa ń ka òfin ọlọ́run fún ọtọ́ kì í gbọ́ná táwọn èèyàn máa ń ń ara wọn ná máa ta kú pé bídíà máa lọ. akọ́kọ́ ni rẹ̀ náà ni àìmọ̀kan ni o àìmọ̀kan ni ẹlẹ́ẹ̀kejì tàkàbùrù ni ìgbéraga mótómótó kéèyàn ríra rẹ̀ kó rò pọ́ ń jẹ́ bá kan tó bá kan. igi tí wọ́n rú bí kẹfí wọ́n ti ń nà sí. ẹlẹ́ẹ̀kẹta tí máa ń bi kéèyàn máa mú déètì kalẹ̀ fún Ramadan kéèyàn máa kó takú kó sáà bídà ló máa máa lù kiri ìlú àwọn èèyàn ló máa kó káàkiri bá àlàlà kò kàn kó máa gba owó ìjókòó kò sí tó máa ń bí ọ̀pọ̀lọpọ̀ lé dàrú bá ṣe ń sọ yìí ní ìsìn kò sí tó kọmíṣánà kí yóò bí nẹ́ṣà tí wọ́n sàlátù ọkọ rẹ̀ bá máa gbádùn ẹni kò kàn ún tí máa gbádùn ẹ̀ lọ́rẹ̀ tàwọn bí kàn gbádùn àlọ́ọ̀dọ́ ẹ̀ kàn dẹ̀ a máa lọ rò pé èyí tó kàn ni pé àwọn èèyàn fẹ́ gbọ́ tèmi tí wa náà fẹ́ gbọ́ kí la tún fẹ́ sọ kí ló fẹ́ sọ kí ni ìwọ fẹ́ sọ tá ní ẹ́ tó yẹ pé tó fẹ́ sọ òwò náà wá sọ ohun tọ́lọ̀ sọ òsàn táwọn ẹbí sọ ò wá sọ ń fòfòkúfò wá ń sòsòkúsọ torí ẹ̀ lára ń ta abẹ́ ká máa ní pé ká mójútó káwọn tí wọ́n ń yapa àṣẹ ọlọ́run kí wọ́n lọ ṣọ́ra wọn Àrùn tó sì bá wọn fìtínà tán. Kí fìtínà bá máa dé bá wọn, fìtínà máa dé bá àyàn tí yàn bá ń japa àṣẹ ọlọ́run. sí ìbá wọn máa dábò. Àdéhùn ọlọ́run o, torípá ọlọ́run dìídì sọ pé àwọn kan ó kọ́dọ̀ wọn láti ọmọ kan. Ọlọ́run ní fọ́nàrún mi náà lè àdábìlì àdínà dúnà lè àdábìlì akíbárì làálà dúnà àzábìl akbar kó tó kàn yà ńlá. la'allahum yarji'un. bóyá àwọn èèyàn bá kúrò níbi tí wọ́n ṣe tí ò dá ẹ̀yin náà ẹ má dájú ha àwọn èèyàn wò yín wọn máa bá yín kàánú. torí ìdí èyí ẹ má tẹ̀lé fẹ́ nù ọ ẹ má tẹ̀lé fẹ́ nù ọ tọ́lá bá lọ jẹ́ ọdún tí sùlùtọ́nù bá kéde rẹ̀ bẹ́ẹ̀ lónìí ká má gbàgbé tọ́ba dé ẹ̀yìn gbogbo tó yẹ ká ṣe ni ká ṣe ká tètè débẹ̀ ká jókòó wọ́rọ́wọ́ ká ṣàfikárò lọ ká dẹ̀ jẹun ká tó kúrò lé ìyẹn tọ́lá bá jọ dún ẹ má ṣì mí gbọ́ o káàdẹ̀ gbọ́ kútúbà tọ́lá ò bá kí n ṣe ọdún káwọ̀ tó da nínú àwọn aṣọ wa lọ sí eid tọ́lá ń bá ní kó yẹ pé ọ̀la ni ọdún bá ṣe sọ ẹ ṣe gbogbo tó yẹ kí ẹ ṣe létò tí kì bá ń ṣe ọ̀la tó bá jẹ́ pé ọ̀túnla náà ni kákò palẹ̀mọ́ náà ni àbẹ̀lọ́n kó gbaná ìbàdàn fún wa gbogbo ẹbí lápapọ̀ ẹjẹ́ àgbàdo eléyìí náà ó wà náà kúránì ẹ̀ náà lè lò wò ń bẹ̀ náà gbogbo àdúrà tá à ń jílẹ̀ ẹ̀ náà kì í ṣe àròrí sọ àwọn àdúrà tó yẹ pé ó lẹ́rìí láti inú alukuran àbínú hadith anabi sallallahu alaihi wasallam náà láti ń fa àwọn jáde eléyìí tíyàn bá ń ṣe ìdílé èèyàn á jẹ́ ìdílé aláyọ̀ anífọkànbalẹ̀ àwọn ọmọ tó máa jáde látàrí èèyàn á jẹ́ láwùjọ rabbana à ń tẹ̀síwájú lọ́la ìdánilẹ́kọ̀ọ́ wa yìí ṣì ń lọ kò tí ì parí ẹlòmíín sọ pé ẹ̀ẹ́n tó bá yẹ pọ̀ lánàá lọ́dún ẹ̀ tí ì parí ẹ̀ bẹ́ẹ̀ ni a tún ṣì máa ṣe ìjọ mélòó kan sí lẹ́yìn ọdún àní sọjọ́ tó máa parí inṣàlá subhanakallahu wa hamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk assalamu alaikum ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا fún ìbéèrè àti ṣíṣe olùgbọ́wọ́ irú ètò báyìí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn ìmáàmù wa ní zero eight zero thirty five seventy five fourteen sixty six ẹ tún lè fọ́lọ̀ wa lórí Facebook page wa ní Da'watul lẹ́mẹ̀ẹ́ Abẹ́òkúta.